lásán gbogbo ẹ̀yin èèyàn mo kí yín púpọ̀ o gbogbo ilé ńkọ́ mo ní ìmọ̀ràn kan tí mo fẹ́ fún ẹ̀yin obìnrin gẹ́gẹ́ bí olóòtú ètò ìgbéyàwó ẹ̀yin obìnrin ẹ mọ̀ pé ẹ̀yin lẹ lè jẹ́ kí ìgbéyàwó yín ó ṣe déédéé ẹ̀yin lẹ lè jẹ́ kí ìyàwó yín ìgbéyàwó yín nínú ilé pẹ̀lú ọkọ yín lẹ lè jẹ́ kó ní àlàáfíà ìwọ obìnrin ọwọ́ rẹ nìgbéyàwó wà nínú ilé o ẹ mọ àwọn ọkùnrin wa ipe ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ìgídá ni kẹyẹ ó fò wọ́n á jẹ́ kí n sọ fún ẹ ẹ̀yin obìnrin tẹ máa ń sọ wípé àwọn ọkùnrin wa wọ́n burú bákan náà ni wọ́n irú kan náà kò rí bẹ́ẹ̀ ṣé ẹ rí tí ẹ̀yin obìnrin ò mọ̀ ni pé àwọn ọkùnrin tẹ̀ ń wòye lọ́pọ̀lọpọ̀ pé ni ọ̀pọ̀lọpọ̀ nínú wọn orí wọn pé ṣùgbọ́n tí wọ́n bá ti ń tayò pẹ̀lú ẹ̀yin obìnrin àwọn wa máa ṣe bíi pé wọn ò gbọ́ tó yín ẹ̀yin fúnra yín tó yẹ ká ṣe bí ẹni wípé ọgbọ́n yín kò tó nǹkan ẹ̀yin lẹ máa máa sọ fún wọn wípé ẹ kò rí bẹ́ẹ̀ o ok jẹ́ ká wò láti bí ìwọ obìnrin tó yẹ pé torí kò fẹ́ ọkọ o wá ti rò pé gbogbo ẹrù ìgbésí ayé yìí o gbọ́dọ̀ dílé ọkùnrin yẹn lórí kò rí bẹ́ẹ̀ ẹ bèrè lọ́wọ́ àwọn ìyá àti bàbá wa ìdí tí wọ́n fi ń fẹ́ ìyàwó tí wọ́n fi ń kọ́kọ láyé àtijọ́ kọ́ nìyẹn rárá sórí ọkọ rẹ ẹlẹ́ran ara bíi ti ẹni ẹ̀jẹ̀ tí ń flò lára rẹ òun ló flò lára tiẹ̀ náà èèyàn bíi ti ẹni nǹkan tó ń ṣe wọ́n ni pé nítorí pé àwọn ni olórí ilé kò fẹ́ lẹ́ẹ̀tì ara ẹ̀. wọ́n fẹ́ nífọ̀kànbalẹ̀ lọ ẹ̀yẹ lọ́wọ́ gbogbo ilé àwọn ilé ìwòsàn wa bóde sàkírátíkì obìnrin ló pọ̀ jù mẹ́ ẹ lọ wo nọ́mbà àwọn obìnrin tí wọ́n láfa tẹ́sán obìnrin ló pọ̀ mẹ́ tọkùnrin ò tó nǹkan kí ló dé tó fẹ́ kú torí ọmọ ọlọ́mọ àwọn ọmọ tiẹ̀ tó bílẹ̀ nǹkan ta ló fẹ́ bẹ̀ wò jìnnà sí fóònù ọkọ ẹ torí ẹ ni wọ́n ṣe pè ní handset má mú fóònù ọkọ ẹ má yẹ̀wò fílẹ̀ àdánwò burúkú ló máa ń tẹ̀yìn ẹ̀ jáde ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin tẹ́ rí yẹn obìnrin pọkọ ẹ́ ẹrù otí ẹ̀bà yín láyé àwọn ògbárí àwọn ìyá wa àwa ń bi wọ́n léèrè obìnrin ikọ́ mi ti suicide obìnrin kan kì í pààyàn ẹ ti wá dájú débi pé ẹ rí i pé Yorùbá náà sọ wọ́n ní nǹkan téèyàn ò rí kò ní pààyàn lẹ́gbìn má wo fóònù ọkọ ẹ rárá fílẹ̀ sí bùkátà tẹ ọmọ tí ìyá ẹ ti bí tó ti ju ọ̀já ẹ̀ nù ni iṣẹ́ tí wọ́n fi dá pààyàn tó wá dẹni tí wọ́n máa rán lọ́gbà ẹ̀wọ̀n kí n tiẹ̀ fílẹ̀ níbo lẹ ti rí obìnrin kan ọkùnrin kan tó fóbìnrin lóyún tó wá ní kan lọ ìyàwó ilé ẹ̀ kò ṣeé ṣe níṣe ni kí ẹ̀yin obìnrin mo bẹ̀ yín ni ẹ neutralize gbogbo ẹ̀ ọkàn ara yín ẹ̀yin ẹ máa rántí pé ìyá kan ló bí ọmọ ńgbà tó tó àkókò láti fi sílẹ̀ ó fi ilẹ̀ fún ẹ èwo wá ní tiẹ̀ ṣé ẹ rí ìmọ̀ràn pọ̀ tí mo fẹ́ fẹ́ yín obìnrin o lórí ọ̀rọ̀ ìgbéyàwó torí pé àwọn obìnrin àti ẹ̀ tí wọ́n wà worried pẹ̀lú oríṣiríṣi nǹkan tó ṣe ẹ̀yin ọmọ kéékèèké má yẹ fóònù ọkọ ẹ wo fi ilẹ̀ o àdánwò ni o gbójú ẹ̀ ń bẹ̀ kó ṣe bí pé bóyá òògùn ó fi ilẹ̀ fún ẹ èwo wá ní tiẹ̀ ṣé ẹ rí ìmọ̀ràn pọ̀ tí mo fẹ́ fẹ́ yín obìnrin o lórí ọ̀rọ̀ gbéyàwó torí pé àwọn obìnrin àti ẹ̀ tí wà wọ́rìdì pẹ̀lú oríṣiríṣi nǹkan tó ṣe ẹ̀yin ọmọ kéékèèké má yẹ fóònù ọkọ ẹ wo fi ilẹ̀ o àdánwò ni o gbójú ẹ̀ ń bẹ̀ kó ṣe bí pé bóyá òun. obìnrin tẹ́kẹ́ o ran ọkọ rẹ lọ́wọ́ ewu tó wà nìyẹn gbogbo obìnrin níjọ́ tó bá rí obìnrin kan tó rẹ́dì láti ràn lọ́wọ́ ó o fẹ́ ra bàtà ọmọ fẹ́ lọ léèwé ẹ fẹ́ jẹun orí ọkùnrin lóun di gbogbo ẹ̀ sí ìwọ mọ́wọ́ tiẹ̀ òun tọ́jú ẹ̀ pamọ́ sí báǹkì ẹ ẹ mọ̀ wípé níjọ́ tó bá pàdé ẹnìkan tí yóò lọ́kọ tí yẹn kẹfẹ́ ṣèrànlọ́wọ́ fún ó máa yà síbẹ̀ ọlọ́run á ràn gbogbo wa lọ́wọ́ ẹ máa pè mí tẹ bá pe nọ́mbà mi máa fún yín ní ìmọ̀ràn báwo lẹ ṣe lè lo ilé ayé yín pẹ̀lú ìgbéyàwó tó gbogbo máa ṣe débi nọ́mbà mi zero eight zero thirty five thirty eight forty one fifty.